kíra àyájọ àti tàríkà bàbá àwọn ìdájọ́ àti àwọn ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. Ìyàbá ọ̀rọ̀ láti ní àná aka adi twenty nine ní kíra àyájọ ọ̀rọ̀ tí a bá bọ̀ pákàjì. Adi táwọn ìkàlá ọ̀rọ̀ wọn náà ní adi táàtì ìyẹn àdìsí ọgbọ̀n. عن ابي هريره رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم يستجاب لأهلكم ما لم يعجل يقول دعوت فلم فلم تجب لي متفق عليه حديث يا أبا هريرة رضي الله صلى الله عليه وسلم wọ́n ti káwọn ẹgbẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n dágbàdo ìṣẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ìṣèjáde àdúgbò wọ́n máa pàdé àìsàn ọ̀hán ìtẹ̀ bá ń ṣe ìtẹ̀ bá ń bẹ ọlọ́wọ́ pàdé lórí ọlọ́run ṣe nǹkan ìfún mi ṣe nǹkan ìfún mi ọlọ́run máa pa àìsàn máa ṣe nǹkan náà máa ní bẹ tí ò bá ti dúdú ti ń béèrè téèyàn pé yẹ fóònù ń bẹ̀yẹn àti èsìpé ọlọ́run ọba àwọn pépépépépé abẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ fọlá ìgbẹ̀jà fúlí kùtì ẹ̀gbàdúrà òun hmm? kọ̀dá lóhùn fún pépépépé láti bẹ́ẹ̀ yìí gbogbo àwọn ẹgbẹ́ òun kọ́lé lọ́la wọ́n ní kọ́lé wọn kọ́lé fún un kọ́lé fún un láti bẹ́ẹ̀ yìí gbogbo àwọn ẹgbẹ́ òun tó wọ́n lọ́la òun kọ́ kára náà ni gbogbo àwọn ẹgbẹ́ òun táwọn jọ parí ilé ẹ̀kọ́ gbogbo wà ní kò bọ́ta ikò bọ́ta láti jẹ́ iná ẹ̀lẹ́gùn mínísítà ló ń wà àwọn òkú mẹ́ gbogbo àwọn ẹgbẹ́ ní bísínẹ́sì ńláńlá díẹ̀ báyìí tó ń ṣe náà ní tó tẹ̀ sí ní díẹ̀ sí kò dúpẹ́ lọ́dọ̀ lọ. Hmm? àdìsí yìí fẹ́ kọ́ alẹ́ pọ̀ papọ̀ máwọn ní ìlànà ìsọ̀nà lọ́wọ́ àwọn ọ̀gbẹ́lẹ̀ kò wà tẹ́lẹ̀. eléyìí sa ma ti tẹ̀ náà lọ fẹ́ kéèyàn máa tẹ̀ lo ọlọ́run máa dùn inú ọlọ́run máa dùn kéèyàn ma bẹ̀ ẹ̀rí lo bá àdìsọ́ wá sọ inú ààyè mi nínú àlùkò ká ní pé ud'uni astajib lakum إن الذين كفروا إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. ọlọ́run ẹ máa bẹ̀ mí ẹ máa pè mí tẹ́ǹfẹ́ lọ máa béèrè lọ́dọ̀ mi ọlọ́run tẹ́lá wọn kan táwọn abúlé àwọn ẹgbẹ́ mi pé àwọn ju káwọn bẹ ọlọ́run lọ wọ́n sì gbéraga sọ́dọ̀run ọlọ́run ni wọ́n sì gbéraga lórí páwọn mi bẹ òun ọlọ́run irú àwọn táàrí àwọn làwọn kan kọ́ fún pé àdúrà yìí náà yà ẹjẹ́ lọ́wọ́ kọ́ dájú àdúrà ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyọ̀ kọ́lá àwọn èèyàn tá a dúró kálukú náà ń tẹ́ ń di ni wà kọ́ àwọn kò bá dé lọ pé àwọn ẹni àwọn tó dúró yẹn jẹun bọ̀ ọmọ ọmọ tó náà ti wọ́n tán lẹ́yìn ẹjọ́ wọn mọ ọgbà àdúrà àdúrà àdúrà àdúrà wọn yẹn yá wọ́n wà á tètè àgbà sọ́lọ̀ wọ́n wà á lọ bí ẹ̀rì wọ́n wà á padà sọ́dọ̀ èsì wọ́n lọ wá sí tó dùn inú ẹ̀dọ̀ ìjọ. ọlọ́run ní àlọ́ sàyẹ́rì kòkó ní ìjà àdìyàmà ìnà ìjà àdìyàmà ni wọ́n padà wò pé kọ́dà ló àwọn tá a sọ yìí dáa sí ìlú náà wọ́n yẹ ìjẹ́ wọ́n yẹ pẹrẹ ní àwọn àkùnrin náà ẹ wò ká ẹ wò ọ̀rọ̀ àwọn tí ká máa bó ṣe ìyàwó wa nǹkan yẹn fún wa ká lè mọ̀ bí kéèyàn sọ fún wọn ọ̀fẹ́ lọ́rùn ká lè mọ̀ bó ṣe bí ọ̀nà wa nù kéèyàn lọ́wọ́ máa béèrè sí fẹ́ lọ́dọ̀ ọ̀kan mi bó ṣe bí ọ̀nà wa nù ọlọ́wọ́ bá lè sọ̀rọ̀ ní wọ́n lẹ̀ fẹ́ kúrú nìjà àná nìkan sáà láì pẹ́ yàtúrú nìjà àná dá ìsìn wọ́n wọ nìjà àná rẹ̀ tó yẹ pẹ̀lẹ́ wọ́n tí wọ́n yẹ yẹ káwọn ọmọ àgbà wọn bí àwọn àmọ́ káwọn ọbẹ̀ ọlọ́wọ́ wọn náà. ìkẹ́kẹ́lá tó dé ní kọ́tà wà lójú níta bá béèrè lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ bá ti anabi ní kọfà gbọ àtàdé tí ò ní gbà fún wa mẹ́ta lọ́lọ́run àti gbàdúrà wa anabi ti sọ ilé àti sọ ìlú wa àkọ́kọ́ bẹ́ẹ̀ ni tó bá bẹ̀rẹ̀ ọba sí pé ń fẹ́ ìtàn báyìí ọlọ́run lè má ti ṣe fún ọ ó ṣe ń pé àwọn àdúrà tó ń ṣe yẹn wò kú mọ́ kọ̀kọ̀ ọlọ́run ló mọ́ kọ̀kọ̀ àwọn abúlé ńláńlá kan pọ̀ tó ṣe ń pé tó ń béèrè ó ti wù ọ́ tó kó fẹ́ràn rẹ̀ tó yẹ tọ́lọ̀ ń pa tó ń padà wá fún lálá tó ń tẹ̀lé ọlọ́wọ́ àwọn akọ́kọ́ fi àdúrà yẹn nínú àwọn pa àwọn aburú lálá yẹn tí ọ̀rọ̀ ló máa rẹ̀ ànábì ló sọ̀rọ̀ àdúgbò ló tẹ̀lé ìyẹn ló bá gbogbo àgbẹ̀wò ìjẹ́ tó tó tó lágbẹ́ ìwé ìdáná àdúrà rẹ̀ tó ń ṣe àwọn aburú tọ́lọ̀ ń bọ̀ sí ìdáná tọ́lọ̀ bá ti ìdáná tó wá lọ́dún ó gbàgbé kó béèrè kó fẹ́ ìjẹ̀kà lónìí ìjọ ìyẹ́pọ̀lọpọ̀ ìdílé yìí aláàtẹ̀ bẹ̀rẹ̀ wọn láti ẹ̀yìn ọ̀rọ̀ àti ẹ̀yà àgbàkọ̀lẹ̀ láti ẹ̀sẹ̀ tẹ̀ pé ní ẹ bá kó ojú wọn fẹ́ ọ̀sán bá kó ojú wọn yóò lò wọ̀n fẹ́ àdúgbò wọn láti ẹ̀rẹ̀ ọlọ́run yóò lọ́sọ̀ ká gba ọ̀rọ̀ ẹ̀rọ ẹni tí ọ̀gá mi ṣe bá ní ọ̀gá òun báyìí ilé ilé ẹ̀kọ́ lọ lọ́kọ́ àjẹ parí ah, à òsì lélẹ̀ tó mọ̀ parí láéláé ni àdúgbò wọn sá gbádùn lórí ààrẹ fún ìwà

àti àwọn ìgbìyànjú ọ̀tọ̀ náà lórí àlámà lọ́rọ̀ ẹ̀sìn tọ́nà ń wá owó iṣẹ́ rẹ̀ nípa wọn ti ṣe yìí àlùjánnà lọ yẹ sí wọ̀rọ̀ ẹ̀yìn ló jáde ṣùgbọ́n àwọn afẹ́ rẹ̀ yìí náà kò tí ì tó wọn ipò tọ́nà ń fẹ́ kó dé lálùjánnà ànábì lọ sọ̀rọ̀ ẹ̀sìn wọ̀rọ̀ ẹ̀yìn lọ sọ̀nà wàrà sílà ànábì ní tọ́nà òun tó mọ̀ pé àti abẹ́rẹ́ bẹ́ẹ̀ láti dẹ́yìn káà káà kọ́ra ìgbẹ́ pẹ́lú mi ànábìrin ẹ̀mí ọ̀dọ̀ sùn yín ẹ má máa sọ bẹ́ẹ̀ turu ní tọ́nà ti ṣe fún yín ànábìrin ọ̀nà kẹta tọ́nà máa fi gbàdúrà òun kò sì wípé títà béèrè náà ní tọ́nà ìfún wa lẹ́sìn náà dàrẹ́ kọ́má sì wípé nǹkan kan bẹ tí ń bọ̀ wá sí kọ́má tó ti pé àti ìgbésẹ̀ tó lè mú adékòó ta abẹ́rẹ́ àdìsẹ́ náà tó ti pé tá à ń fẹ́ wò gán náà ti fún wa ọ̀nà tẹ́ta nìyẹn. ilé ìgbìyànjú yìí pé ọ̀wá tó ti ta sí inú àdúrà tó ti sẹ́ni tí ó gbà tó gbà táwọn ọba ti tẹ̀lé àwọn ọmọdé mú àdúrà tọ́lọ̀ ọba àdìsẹ́ láti fún wa kí ni wọ́n jẹ́ mú àdúrà tọ́lọ̀ ọba àdìsẹ́ láti fún wa ni pé ọlọ́ọ̀ni tuntun ni ìmíràn ọba súnmọ́ yín àwọn ìlà ìlú ṣètò ọ̀rọ̀dé wọ́n ìdá àgbà aláta ìbáàdì àlè ìlà nàbí táwọn ẹ̀kọ́ mi bá ń béèrè nípa táwọn ẹ̀kọ́ mi bá ń béèrè nípa mi lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ìdá àgbà aláta ìbáàdì àlè sọ fún wọn pé fa ìnẹ̀ kọ̀rí ìbọn ìjì ìdá àwọn nígbà tó bá ti pè mí nítorí náà bá a retí mi wípé bá a ti ń sè kí n ní ẹ̀yin náà jẹ́ pèsè mi náà kí ni pèsè ọlọ́run báwa náà jẹ́ ọlọ́run báwa náà sùn kásì kásì pa àwọn tí ò dáa sí èyí ká gba ọgbà gbogbo àwọn tí ìjà gba ọgbà àwọn tí ìwọn àbò tó ọmọlá kejì ìmọ̀ àti ìrìn ká ọgbà gbogbo eléyìí ń pa tì ní jìnnà sẹ́bọ̀ ní jìnnà sẹ́bọ̀ lọ́wọ́ ọlọ́sọ̀rọ̀ tó wá sí eléyìí nípa nínú nínú bí ẹ̀yà nígbàgbọ́ nínú lọ pàtó àti oṣù ìwò pa. àbẹ̀rẹ̀ tí wọ́n ti nígbàgbọ́ nínú ẹ̀rọ tẹ̀lé amátó àti oṣù ìlọ pàtó àyẹ̀wò sọ̀lá yìí nígbà. torí ìdí eléyìí ẹ̀kọ́ kan níta ní kọ̀ wá láàárọ̀ ìdí ìwúra lóko wà náà ká tì mú tí mi ò ní kọ́ pàtó àti oṣù ìtì kódà náà tó ti ká mi bí àti

abẹ́rẹ́ ẹlòmí àdúgbò wá mi lẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹlòmí àdúgbò nígbà tí wọ́n bá ń lò ó wọ́n ti bà á jẹ́ wọ́n ti bà á jẹ́ mi lọ́wọ́ ṣùgbọ́n òní gbàdúrà kò gbàdúrà kó o ṣe tó bá ti jẹ́ pé sọ̀rọ̀ ní kò ṣe ṣe o tó ẹgbẹ́ láti sẹ́ni bá ti ṣe o tó ọmọ akókò àjẹmú tó ọmọ akókò nǹkan tó kọ́ lóun ó kọ́ ọlọ́run ọ̀gá ló pè ó gbà lára lóye nígbà wà fẹ́ wà tẹ̀ lọ́wọ́ ni o àbálò wò tiẹ̀ sí àwọn ọ̀nà ìfúnná lọ́wọ́ gbàgbé àwọn ọmọ ọmọ rẹ̀ lọ́wọ́ bàkàdà lé ẹ̀wò ká ojú yóò sì tutù ara rẹ̀ kalẹ̀ àdìgbò kálí ìdáná ìlú kọlu lọ abẹ́lẹ́ wà tà lánàá lé kọ́nà kó wà bẹ́ẹ̀ ọmọ tó bá kó wà bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tó lù lọ́kọ̀ káàkiri kọ̀kọ̀ sí lórí táǹfẹ́ lọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ وبعدين تعرف ما وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته